ọlọ́pàá mú àwọn ajìjàǹgbara orílẹ̀-èdè Biafra rẹpẹtẹ lọ́jọ́ ṣẹ́gun túsídẹ̀ẹ́ ọgbọ̀njọ́ oṣù yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu lọ fi páńpẹ́ òfin gbé àwọn èèyàn bíi ọgbọ̀n kan tí wọ́n ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra lásìkò tí wọ́n múra láti ṣèwọ́de nílùú Enugu ṣáájú àkókò yìí ni wọ́n láwọn ikọ̀ Biafra yìí ti kéde kónílégbélé fún ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí nípínlẹ̀ Enugu àtàwọn ilẹ̀ Ìbò tó kù láti fi sàmì ọjọ́ tí wọ́n kọ́kọ́ kéde Biafra ti àtijọ́ àti láti fi ṣèrántí ọ̀kẹ́ àìmọye ẹ̀mí àwọn èèyàn wọn tí wọ́n bá ogun abẹ́lé náà lọ àgàgà àwọn tí ebi pakú lásìkò ogun tó jà fún odidi ọdún méjì àbọ̀ gbáko nítorí ìkéde yìí gbogbo àwọn oníṣẹ́ àdáni iléèwé ọjà báńkì àtàwọn iléeṣẹ́ gbogbo ni wọ́n wà ní títìpa káàkiri àwọn ìlú náà nítorí àyájọ́ ọjọ́ Biafra ọ̀hún àmọ́ ní nǹkan bíi aago mọ́kànlá àárọ̀ làwọn ọlọ́pàá ya bò wọ́n tí wọ́n sì kó wọn lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu àwọn ikọ̀ Biafra Zionist Movement BZM tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ikọ̀ méjìdínlọ́gbọ̀n tí wọ́n ń jìjàgbara fún orílẹ̀ Biafra ni wọ́n láwọn agbófinró yìí lọ fi páńpẹ́ òfin gbé òwúyẹ kan tọ́rọ̀ náà ṣojú ẹ̀ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé ìwọ́de wọ́ọ́rọ́wọ́ làwọn ènìyàn náà ń ṣe nítorí kò sí nǹkan ìjà olóró kankan lọ́wọ́ wọn dípò bẹ́ẹ̀ àsíá Biafra ti orílẹ̀-èdè àti ti Israel làwọn èèyàn náà gbé lọ́wọ́ lásìkò táwọn ọlọ́pàá wá kó wọn ó láwọn àgbàlagbà tọjọ́ orí wọn wà láàrin àádọ́ta sí ọgọ́ta ọdún làwọn tí wọ́n kóra jọ pọ̀ sí agbègbè Independence Layout nílùú Enugu àti pé wọ́n múra láti máa ṣèwọ́de lọ làwọn ọlọ́pàá yà bò wọ́n lójijì ó ní nígbà táwọn èèyàn ọ̀hún tí wọ́n tó bí ọgbọ̀n dé síbi tí wọ́n ti jọ fẹnukò sí láti bẹ̀rẹ̀ ìwọ́de wọn àsíá orílẹ̀-èdè amẹ́ríkà israel àti èyí tí wọ́n ń lò fún orílẹ̀-èdè biafra tí wọ́n ń pòǹgbẹ rẹ̀ lọ́kàn ni wọ́n mú dání bákan náà ni wọ́n gbé àwọn pátákó tí wọ́n kọ orúkọ ẹgbẹ́ wọn àti ẹ̀dùn ọkàn wọn sí dání gẹ́rẹ́ ló kù kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tò lọ́wọ̀ọ̀wọ́ lọ nígbà tí ọkọ̀ hilux bíi márùn-ún tó kún fún àwọn agbófinró déédé páàkì mọ́ wọn lára wọn kò sì ṣe méní ṣe méjì tí wọ́n fi palẹ̀ gbogbo wọn mọ́ gẹ́gẹ́ bí tọ̀hún ṣe wí. àmọ́ nínú ọ̀rọ̀ tó sọ síwájú sí i ó ní nǹkan tó dá òun lójú ni pé wọn ò gbé ìbọn tàbí nǹkan ìjà olóró kankan lọ́wọ́ ní gbogbo ìgbà táwọn ọlọ́pàá ya bò wọ́n níbi tí wọ́n ti ń ṣàṣàrò lórí bí ètò ìwọ́de wọn yóò ṣe lọ. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́